إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فو بريدة سوان مسلمين الحمد لله أتون ترى لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم أن يبارد نتبع ما جاك في مقبوة الله بان سالكون كان نبي و بان سالكون لاري أتي أنوار لأتي الصحابة ري داكم تو باتي إنسا وان تو كيك بلوان نبي جبغ الكيامة ما يوالن بي باباتي يا mọ̀yàn wọn lẹ̀ ń bi ìkẹ́ rẹ̀ àwọn ìyá wa àwọn ọmọ wa mọ̀yàn wọn lẹ̀ ń bi ìkẹ́ rẹ̀ àwọn àfa wa amọ̀kẹ́ wa mọ̀yàn wọn lẹ̀ ń bi ìkẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa mọ̀yàn wọn lẹ̀ ń bi ìkẹ́ rẹ̀ àwa ń bí ọ eh, à ń wo ilé yá báyìí tí ń súnmọ́ àti ń kú bí ogúnjọ́ báyìí ọba dẹ́dà dákun nínú ẹni tí ó gbà á nínú ẹni tí ó ṣe é nú rọrùn àtayọ̀ òní ojú àwa o gbogbo ọmọ ìyá wa tí wọ́n wá ń kó gba kágbọ̀n tí ń lọ sí hajj báyìí láti lọ rèé ṣàbẹ̀wò léwọ̀ ọba dẹ́dà láti lọ rè gbé orígun karùn-ún ní òpó ẹ̀sìn ìsìlámù dùn ọba dàgbà jẹ́ wọn lọ rè o jẹ́ wọn bọ̀ rè gbà lọ́wọ́ wọn o àwọn kan ti dọ́hùn àwọn kan tún múra báyìí àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń di ẹrù pàn lọ fún díẹ̀ yìí insha Allah rahman ìyìn tí wọ́n máa jẹ́ àkórí ọ̀wà lónìí àwọn ọmọ ìyá wa náà ni wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí alhajju gẹ́bà ṣe máa ń sọ Allah subhanahu wa ó ṣe ní ọ̀ranyàn fún ẹnì kọ̀ọ̀kan wa marratan fil a gbọ́dọ̀ rí pa àṣẹ ájì ẹyọ kan ká tó jáde láyé umúrọ̀ ẹyọ kan náà ká jáde láyé tí ìrọ̀lẹ́ umúrọ̀ náà bèsè dẹ̀dẹ̀ lò náà lẹ́yìn tí èmi fi ń ta'ala wa nígbà wo ni hajj wá jẹ́ dandan hajj ọdún kẹfà tí ànábì dé Mẹ́dínà ni nínú ọdún kẹsàn-án ni ṣùgbọ́n a ti yan ní ọjọ́ kan rí kan ṣùgbọ́n tí èmi náà fi ń sin ọba adẹ́gà ni wípé hajj yóò máa jẹ́ ọ̀ranyàn ní ọdún kẹsàn-án ni gbogbo ọdún kẹfà yìí ọwọ́ àkẹfìrí náà sì ni agbára mẹ́kà wà intanṣipi hajj ó bùkátà àfọ̀kànbalẹ̀ ọba dẹ́dọ̀ wà ní gbẹ̀ǹkankan sọ́run ẹ̀rú ẹ̀kan kọ́ máa kọ́ máa fi àǹfààní ìrí nǹkan yẹn fún ó ń sọ ṣùgbọ́n nkankan bẹ wọ́n bọ̀ wà lójú mbẹ ó sì yẹ kí a clear rẹ̀ dáadáa kọ́ńkálukú ó lè mọ̀ pé a àṣẹ fi hada inna fi hada dini la fushatan ẹ̀sìn ọmọ ní gbẹdẹmukẹtọ pọ̀ o ìdán lil hajj àníwáàrún hajj táǹsẹ̀ táǹsẹ̀ fọ́lọ́wọ́n báyìí kèé sí ìran kan alhajju làhú sàlásàtù àníwárí ìran mẹ́ta òun ni ìran hajji wàlhájù mọ̀kọ́yàrún bẹ́yìnà máa ṣá àmìnhà ẹmbàṣì fẹ́ sí hajji ọba adẹ́dà ọ́n sọ fún pé the choice is yours hmm. èyí tó bá wù ọ́ tó bá fẹ́ mú oníkó mú kọwàá sí ìtẹ́yàn mú tí ọ̀wà láǹfààní tiẹ̀ kọwàá sí ìtẹ́yàn mú tí ò ní bí ó ṣe bá yàn mu kápẹ́ tó owó ni ètò bá yàn mu pẹ̀lú owó ń bẹ kápẹ́ ti àìsòwò lọ ni ètò bá yàn mu pẹ̀lú ti àìsòwò lọ ń bẹ káyé gbà ẹ wo àmì tá a ṣe kẹ́yìn o mo fẹ́ kó gbogbo ẹ̀pọ̀ kí n gba ládá gbogbo náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìtọ́ ọjọ́ mẹ́ta yìí ìkọ̀ọ̀kan ló kọ a ní àlì ìfrọ́d one a ní àlì kìrán two a ní àtàmọ́tùrù three àwọn afẹ́sẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta إذا أراد الحج أن يحج مفردا téèyàn bá fẹ́ ṣe hajji tó jẹ́ pé múfúrídù lọ fẹ́ jẹ́ ọ fẹ́ dá hajji ṣe ó ti ń túnmọ̀ okùn rẹ̀ bá nà kalhajju àni múfúrídù olẹ́n tó jẹ́ wípé yóò gbé ìrọ́mù lórí ẹ̀ insha Allah tóró náà láwọn nǹkan kankan tọ́jọ́ wípé à ń da kọjá tó sì dẹnu àlọ́lọ́run ọba tá a sì máa ṣe ìtanràn tí ń bẹ lórí ẹ̀ tí àwọn bá ti dẹnu àlàyé kọjá yóò ṣe ìtanràn o. kí ni mìkọ́ọ̀tù hasan nígbà tàbá débẹ̀ mìkọ́ọ̀tù ibẹ̀ láti kéńjì aṣọ láwa tá a jẹ́ ọkùnrin a lo ìzáàrù àti kí ni o rìdáàwù ìzáàrù lè ń ta samadi. rìdáwù lè ń tàbí pàkájà ní òkè jẹ̀mọ́ ẹjọ́ obìnrin gbọ́dọ̀ paramọ́ o gbogbo àwọn obìnrin tí wọ́n ń lo ájì tẹ̀ lọ́rùn sọ́ọ́sì yẹn lọ́rùn pé ìrọ́mù yín nu o kẹ̀kẹ́ sẹ́bẹ́ ní aṣọ ọ̀dánimà àbọ̀ ń bi ìdájọ́ eléyìn èyí ká mọ̀ bá sọnù kálí bá dára wa mọ̀ ṣùgbọ́n kí wọ́n sọ pé ìrọ́mù lè rán fáwọn obìnrin obìnrin ò ní ìrọ́mù pàtó o bí ṣe máa wọṣọ tọ́lọ ní ọwọ́sọ kó gbogbo ara rẹ̀ òun náà ní o ìní yóò ṣe gbé ìrọ́mù rẹ̀ náà nu e- e- ètò ìrọ́mù náà kọlà tó fẹ́ sàlàyé lẹ́nu tábà tí wàá gbé ìrọ́mù yìí nǹkan àkọ́kọ́ tí mà yáza bẹ́yìn náà ha di hilma náà síkì àsàlásàtì àṣẹ̀rìíyà yìí n tí ń sòpin àláàrin wọn náà làníyàn ẹni ìyìn tó múni wípé mo fẹ́ dá hajj nìkan fọlọ́ ìfẹ̀túmúrọ́ wà bẹ́ẹ̀. ájì nìkan ni mo fẹ́ gbé ìrọ́mọ ẹ̀fọ́ lọ́hùn aṣọ tí mo fẹ́ wọ̀ sọ̀rọ̀ yìí mo fẹ́ fi kẹ́gbàjáde kí ọba adẹ́dà mo fẹ́ ṣe ájì nìkan fún ọ kò sí múrọ́ nù ẹ yóò mọ̀ wá pé labbaika hajjan bó sì sọ ọba mi o mo wá jẹ́ pé lẹ́ńtọ́ wá nìkan fún ọba adẹ́dà ti wà yìí tó gbé ìrọ́mù tán bẹ̀rẹ̀ ṣe tẹ́lbíyà labbaik allahumma labbaik labbaik la sharika lak labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak jẹ́mọ́ nǹkan kan bẹ tó ti lé lẹ́yìn mùsùlùmí sìn tí wọ́n bá ní bá níbi ìṣẹ̀ṣẹ̀ nǹkan rẹ̀ ìmú sì máa bí ẹlòmí ibẹ̀ sì ni rọrùn wá o ṣe rí labbaik àwọn àwọn tàmáwì mo rò àwọn aláàjì ẹjẹ́ àhàbáyì ẹjẹ́ akọ́lẹ̀ ẹjẹ́ àríkọ́lẹ̀ ká máa tún sọ tá a bá wo júmọ́nù tí ń bẹ́ẹ̀ mẹ́ta ni júmúlà sẹ́ńtẹ́ǹsì mẹ́ta ní bẹ́nu ọ̀rọ̀ yìí ìkọ̀ọ̀kan lọ́bẹ̀rẹ̀ pẹ̀lú làbáyíkà làbáyíkà lànàbí sì fi máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan jẹ́mọ́ èyí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe ni làbáyíkà lọ́wọ́mà làbáyíkà làbáyíkà láṣẹ̀ríkà làbáyíkà iná làhámdà bá níbi ṣe máa ń ṣe kàn ìyíntànàbí ń sọ náà lẹ́ ń sọ ṣùgbọ́n ẹ̀yin ò tó bó ṣe tó bóyá bí ṣe máa ń tò làbáyíkà ni wọ́n máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan sọ́dọ̀ fún ẹjá jọ mi ọrùn làbáyíkà lọ́hùnmà làbáyíkà lọ́hùnmà làbáyíkà làbáyíkà والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بول شو الله سيما ويقول قصد الله عليه وسلم أعرف ما تأتى نمبرك لبيك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك آه الله أكبر الله أكبر أئمة ملسيه كم يعني بي ويمبه يوم أقول لبيك اللهم لبيك ربا مواجك بريك làbáyíká la ṣẹ́rí kẹlẹ́kì mo wá jẹ́ pé rẹ ìwọ ọba tó olórogún wọn èbọ́ dájúdọ̀bà rẹ aládàáníkàṣe ni ọ ọ lẹ́ni tí wọ́n lọ fẹjọ́ rẹ sùn kí wọ́n mọ̀ bá yọ lóyè ó sì lẹ́ntọ́ ma ti jú kọ́ mọ̀ bá tí wọ́n láti rí làbáyíká iná alhamda alimọ̀ wá jẹ́ pé rẹ gbogbo tẹ́ ń pè ní ọpẹ́ wà ní ìmẹ́ta àti gbogbo òdẹ̀rẹ́ láyé èyàn jẹ́ gómìnà ní èyàn jẹ́ pẹ́sẹ̀ntì ní ọ̀gá kí n kẹ́kọ̀ọ́ sẹ̀yìn rẹ̀ ń bẹ̀. gbogbo òran ìwọ ló ní gbogbo òdẹ̀ra gbogbo sọba tó lórogún o. Hmm, èmi wá jẹ́ pé rẹ mo sì ń jẹ́rìí pé ìdá nǹkan kan pọ̀ mọ́ so ṣeé ṣe fún wọn tó o dé di okò tó o lè lẹ̀kùn oníjàwó àtẹ̀sù ètí ìparí hmm. ọlọ́run ọba ti sẹ́ẹ̀tì wa tọ́bẹ́jẹ́mì nìkan ló ń sìn ìyọ́ jáde lẹ́nu ẹ̀bẹ́ tọ́bẹ́jẹ́ ọlọ́run pa ìyọ́ jáde lẹ́nu ẹ̀wọ̀ fati àtànkà ìyá kàní abudu wọ́n yá kàní sẹ́yìn ọlọ́run ti jàdí ẹnubọ̀dì ni ìwọ nìkan só ilé àmà sí o ìwọ nìkan só yìí iná láti máa wárán lọ sọ́dọ̀ rẹ̀ kí ni ìsìláàmù fi wá jọmọ́ ogun o hmm. kí o fi jọmọ́ lẹ́bọ̀ lógun o àfá ti gbẹ́bọ hmm. àfá ọlọ́fọ̀ ọtúkọ̀fọ̀ ó fi láàrin kùránì hmm. pé àwọn tẹ́tọ́ bá kàrí bẹ̀rẹ̀ ìtẹ́ntẹ́ gbọ́dọ̀ kà ń bẹ̀nu kí ló fi jọra wọn kátó wílẹ̀ kẹsí kúrò àwọn tó lẹ́nu tó bá fẹ́ rìkọ́dù ẹ̀ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ففي التلبية ثلاث جمل وكل جملة تبدأ بلبيك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ليس انت موت وسجوني ويوم ẹmbà ti lọ rí tún wí ó tó lọ mí lọ́yọ̀ tàlàfíà ẹjí ètí lọ àwọn àwí ọkẹ̀ sí kí ogbó súdíò náà dáhùn لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك Kí بابا gbà bọ̀ wá gbẹ̀rún ni? ويني mọ́ dára nínú bẹ́ẹ̀ sì ni bó bá sì jẹ́ wípé lórí ọjà ayé mi wọ́n àǹkárá kú tọ́nu nu o mọ́jọ̀mọ́ ti tógó wọ́n mọ́ lọ sí mú o lọ́dọ̀ ń bàrà ìyàmọ̀ yóò sọ wọ́n gbogbo olómi góòlù yóò yàtọ̀ sí àwọn olómi kí ló kọ́ rẹ o eléyìí ṣùgbọ́n à ń sàlẹ̀ pé bá níbi ṣe ń ṣe nǹkan rè ó sì wá dagídí ibẹ̀ náà sì lóore pọ̀ sí jẹ̀máà ibi àníyàn ìmísí àkọ́kọ́ ọba àdẹ́dàá labbaika allahumma labbaika hajjan almufridu ẹni tó fẹ́ dájì nìkan ṣe à ń bọ̀ níbi àwọn ìròyìn tí ẹ o ọba dada mo fẹ́ dájì nìkan ṣe fún ọ mo wá jẹ́ pèrè lórí ájì nìkan hmm. kí lẹ́ni ọ wá ṣe yóò mọ̀ wá ṣe tẹ́líbíyà yìí títí títí tí hátà tí yóò mọ̀ bọ̀ yóò mọ̀ bọ̀ mọ́kà yóò mọ̀ mọ́kà fàyídà wọ́sọ̀rọ̀ àmàkátà wọ́rọ̀ àlìbẹ́yìtà kọ́tọ̀ àtẹ̀líbíyàtà tó bá ti wá dé mọ́kà torí ilé lóun tó rí ilé yìí kí n túmọ̀ rẹ̀ àwọn àfáà pín méjì bẹ́ẹ̀ apẹ́kẹ́ni tó bá ti rí mọ́sálásí hárọ́mù náà ó náà nílé ọ̀rọ̀ kejì náà kàábà nílé ń bẹ̀yẹ o yóò wọnú mọ́sálásí yóò máa wí lọ yóò máa wí lọ nígbà bá tó kẹkà ìní ó tó wọ́n bí àdínú rọ́bì ọ̀rọ̀ kejì mo sì fi ń sin lọ́wọ́ bá mi ń gbọ́ rí mọ́sálásí lọ́ọ̀kan wọnú mọ́sálásí ó mì pé lọ́rọ̀ àwọn tàkọ̀kọ́ tó àti wo mọ́sáájú o oní ó sọ̀pù tẹ́lifíyà lọ́rọ̀ àwọn ẹnì kejì no ògiri mọ́sáájú kẹ́ ń sọ kàábà gẹ́gẹ́ tẹ fún bàbá mọ́sáájú látò kàn ìgbà ni ó tó sọ̀pù tẹ́lifíyà jẹ́mọ́ ta bá lélẹ̀ ìmúlẹ́kọ̀ ẹjẹ́ àrímú lọ́wọ́ wípé ààbọ̀ àgbọ̀yé ẹ̀sìn láì gbọ́tọ́ lódìdí òun ló tún mú ni dédìí kàábà ká tún máa wáyípo rẹ̀ ká máa pé làbáyíká lọ́wọ́ máa làbáyíká làbẹ́ríkà láṣẹ̀ríkà ẹ́ẹ́ àì mọ́ wíbà mọ́ in tó mọ̀ wíbẹ̀ àdúrà ní sáwá ti dénú rúkúrú yàmá ní sí ibi ẹjọ́ lọ́sọ́ a mọ̀ padà change gbogbo àdúrà tó bá ti ṣe hmm. a wà padà sí gbẹ̀ntà náà dìde ká mọ̀ sọ láàrin dán rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana atina fi dunya hasana hmm láti fi yẹ̀wà wò ẹ máa wò ìwọ tó ń sin lọ́hùn tí gbogbo nǹkan ti yọ ọ farabalẹ̀ fẹ́sẹ̀ ọlọ́run títí tẹ̀sí ẹyẹ ọlọ́run ó sì fowó jáǹtà ma. Hmm. ẹni tó wá jẹ́ wípé ọyẹ wọn ṣẹ̀ṣẹ̀ dájókòó gan-an ni pé ah, torí ìsìláàmù bó ṣe rí o bó ṣe rí o hmm. yọ ọ lọ yóò tó mọ́yàn lọ. Hmm. gbogbo ẹni tí ń kóyàn lọ mọ́kà ẹ ṣe sùúrù pẹ̀lú wọn o ẹ dákun o àwọn tẹ́ lọ yìí ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé tó ń kálukú gbọ́ kéré o ṣùgbọ́n wọ́n wípé ọlọ́run rán fúsà gbẹdẹmukẹ kẹ́mi kó sí é lọ kó rí mèremère nǹkan ọlọ́run rán mọ́ ọpọlọ kọpọlọ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ wo bí àwọn ẹ̀jẹ̀ ti gbé kódà ẹlòmíì rúri ò pé o ẹlòmíì àjọgbà ah, wẹ̀ pé o olóòtú kọ́kọ́ sọ wájì sẹ́mà ẹ̀mí ẹ̀mí ẹ̀mí fẹ́yùn ajẹ́ wípé ibẹ̀ náà ni ó ti rí ìdáyà ni ó ti rí ọ̀nà mọ́ ọlọ́run ṣùgbọ́n ẹ má tó sì lò fún o tẹ́tẹ́ ìbárò tówó ẹ̀tì ẹ̀rọ ti wàhálà iná lọ́dẹ̀ fa tó fi jẹ́ àwọn ṣàlàyé yìí ọba gbọ́ kó fi dọ́lọ̀ ọba mà yọ bọ̀ lọ́n jàbọ̀ láti ájì o hmm. ẹnìkan sọ fọlọ ọlọ́wọ́ ẹnu mo fi sọ má jẹ́ débì mọ́ ó sì kò bí lọ́dún ọba hmm. dé padà ọlọ́run tóbi o láyé àṣẹ ní gbogbo bá ń ẹni ọ̀lọ́nìkè ikú tẹ́ ẹ bá gbóúnjẹ wájú ẹ̀ wọ́n fún jẹ ni. ọlọ́run wulẹ̀ ṣe ní pé kọ́mọ̀ wàsájì nìkan kọ́dà kò lè rí airport mọ̀ báyìí. ó sì ń kó ẹ̀wà hmm. ẹ ń bá sọ wípé aṣáájú wọn pọ̀ lọ́ọ̀dí kábàkọ́ wa pé méjì wọn fẹnu sọ ẹnu ẹ̀ náà ni pé ẹ pé èmi àti kan sọ̀rọ̀ wọ́n ń sá àwọn sẹ́mìnà lẹ́gásì lẹ́gásì ńlọ́nà náà a wà ní ìkiri hmm. ẹnjìníà yẹ tí a bá ń gbọ́ nísìnyí wọ́n máa rántí ara wọn wọ́n bá ní à usas èmẹ́sẹ̀lẹ̀ sí mi hmm. àwọn afáwọn sọ fún wa wọ́n ní méjì olàdúrà wa tẹ́bàtí kọ́kọ́ rí kàbà àdúrà tẹ́bàtí bá yọ gbà ẹlẹ́ẹ̀kejì tẹ́bàtí fẹ́ máa lọ ilé ẹ lọ sí tọ̀wáfù kan nítorí bá ti wù yín ní ká ẹ sọ́mẹ̀ nǹkan kan sì ní ká ẹ wí nǹkan ó rí bẹ́ẹ̀ àti tàkọ́kọ́ àti tọrọ mo sì wà sílímù báyìí amlanke mi lára amlanke mi lára ṣé tí wọ́n ń pè mí se nìyí ṣé ah, ṣé bọ́dì tí wọ́n àfi gbé ájì ní bọ́dì tẹ̀rín oríkọ̀bùrú mo ti mọ tí màá tọrọ sí mádìdì kaba tí màá pé ọlọ́njẹ́ pútọ̀n ọlọ́njẹ́ pútọ̀n ọlọ́njẹ́ pútọ̀n olùmọ̀dédì hmm, kaba ọlọ́njẹ́ pútọ̀n àwọn ìṣàwọn olùkà irú àdúrà orí àbẹ́lẹ́ yìí ó ní kí ló ń délé sí ló ń bá ń fọn ló ń bá ń fọn ah ah kìsí wàhálà ìyìn tó padà bóun ṣe kò mọ gáàrí náà tó o bá ti mú gáàrí lọ́rọ̀ báyìí kó tó dọ̀ tó ti tóbi sí kọ́lọ́dà. <laughs> ó ní àfa ó lé mi rè ó ó ní mo sọ tí wọ́n ń bẹ̀rẹ̀ ń gbàrà kọjá kó jọ ó ó ní mo ti á tóbi débi pé kọfẹ́ yé ma. ayé àṣẹ ni alimu fúrídù ẹni tó fẹ́ dájú ìkẹsẹ̀ yìí yọ ọmọ bọ̀ tó bá ti dé mẹ́kà kíra ni yóò ṣe tó bá ti rí ilé yóò stọ́ọ̀pù tẹlifíà kò ní ṣe làbẹ́kẹ̀rọ lọ́dìgbà tó ti gbé ìrọ́mù tó ti kó ní mí kọ́ọ̀tù ìntì sọ náà nù làbẹ́kẹ̀rọ máa bẹ̀kẹ̀ ṣùgbọ́n bó ṣe ń dé inú mẹ́kà tó ń rí kàbá kò ní wíbẹ̀ mà kí ni nǹkan àkọ́tí ọ̀wá ṣe tọ̀wá fúlùkùdùn tọ̀wá fu ìwà yípo lé ọlọ́run tó jẹ́ súnàmù akádà lọ́rùn rẹ̀ yóò ṣe tọ̀wá fúlùkùdùn mi pẹ̀lú tó bá jẹ́ ọkùnrin yóò mú aṣọ rẹ̀ tọwọ́ sọ́rùn aṣọ rẹ̀ tó fi pakájà yóò gbé kúrò jíkà yóò kìbò abíyá ọ̀tún abíyá apá ọ̀tún nígbà tí èèyàn ṣàmára ẹ̀ẹ̀tẹ̀tẹ̀ èèyàn kápá sọ pé òun fẹ́ nǹkan tó ẹyọ tó ní agbára ó sì nìkan tó bákan náà bí ó se wá wà nù tí è parí tọ̀wọ́fù méjèèje ṣùgbọ́n yóò máa wá pọ̀sẹ̀sẹ̀ ni níbi ìyípo àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta nígbà ọba kọ́kọ́ ṣe kíni o tó ẹ̀sẹ̀ dé yìí òun náà nítumọ̀ nǹkan ìwá ni wọ́n máa ṣe tí ó fi parí yìí tó fi parí méjèèje lọ sí sọ̀fà àti maruwa yóò lọ sa sofa sọ̀fà àti márùwà tọ́ba ti yóò bẹ̀rẹ̀ ní sofa tọ́ba ti dé márùwà yóò kà ní wàn yóò ti gbé láti márùwà padà wá sofa yóò kà ní tù láti sofa padà títí tí ó fi pé méje báwọn ó mìíràn pé bẹ̀rẹ̀ ní yóò maruwa in tó se yẹn báwọn kò ní bọ́ sọ́wọ́ kò ní bọ́sọ̀ ìrọ́mù ẹ̀ kò sì ní tàhálálà pẹ̀lú sọ pé òun lọ gẹrun gẹrun rẹ̀ yóò kùsò sónú ìrọ́mù ó lè máa fọ́ tó bá o ṣùgbọ́n kò gbọ́dọ̀ títí tí ó wípé àsìkò yọ́mù tó ọjọ́ kẹjọ nínú oṣù ojú ọ̀run kò o à ń pè ní yọ́mù yóò wà máa kọrí sí mina Mínà ni ó sùn níjọ́ kẹjọ ìmọ́júmọ́ ọjọ́ kẹsàn-án ọjọ́ sì ni yóò mọ arọ́fà tó bá ti di ìyálẹ̀ta yóò kọrí sí arọ́fà tí wọ́n fara rẹ̀ fọlọ́ ọba títí fa yóò wà ń bẹ̀ tí wọ́n fi di wípé gúrúùbù sàmù òru wọ̀ báyìí yóò gba jámù lọ Muzdalifa Muzdalifa yìí ni ó sùn tó bá ti wá ń di ìyálẹ̀ta tó sùn Muzdalifa yìí tí òòrùn ti yọ yóò kọrí sí alìjámọ́rọ́tù eh, yóò kọ̀ sí jámọ́rọ́tù àkọ́bátì lòkúbọ́rọ́ ó nìkan ni ó sì dálẹ̀ ní ọjọ́ kẹwàá ń tọ́jẹ́ ọjọ́ ọdún ẹni ọwọ́ wà àbáyé kọ̀mọ́sọ́ láti ìgbà tó ti gbé aṣọ yẹn sọ́rùn tọ́bọ̀ wá débẹ̀ lẹ́yìn wípé ọlẹ̀ òkòtẹ́yìn yóò ṣẹ̀ṣẹ̀ wà á fa orí òun ọ̀lẹ́rìn kankan tí fọba ọwọ́ aláǹfààní gbàdá láti bọ́ ìrọ̀ múlẹ̀ kọ́ wọ sọ́ọ́lé ṣùgbọ́n kí ló kọ rẹ̀ yóò máa jẹ́ àtàhálùlù aláwàl ìbọ́ra ẹ̀ta kọ̀kọ́ tó jẹ́ pé àwọn nǹkan kan sì tó ń bẹ tó ni kò lè súnmọ́ bẹ́ẹ̀ ní gbogbo táìmù yẹn tó bá ti ṣèyùn bẹ́ẹ̀ dáa jù náà ò ní wípé kúrú maka tó kọ́ lọ sí tọ̀wáfù làájì tá à ń pè ní tọ̀wáfù lè fà á bọ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé ó ti ṣe sáàyù bẹ́ẹ̀ ní sọ́fà àlùmọ́rọ̀ tẹ́lẹ̀ kò nù tún ṣe sáàyù bẹ́ẹ̀ ní sọ́fà àlùmọ́rọ̀ jọ mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò ṣe níjọ́ tó dé yẹn tọ̀wáfù nìkan ni ló ṣe àjẹ́ pé yóò ṣe sọ́fà ẹ̀yọ òun ẹyọ kan tó ń bẹ fún un tí ò tí ṣeun yóò wá sí tẹ̀sí kíni o yóò wá sí tẹ̀sí padà ẹ máa wè mọ́ ọlọ́run alimufuridu ina ìtumọ̀ ni wípé kò ti umrọ̀ bọnu ájì ọ̀dà ájì nìkan sí ó ti wá sí ájì nìkan pátápátá fúláìtì wọn fúláìtì rẹ̀ wá jọ́ǹdì twenty oṣù ojú ọ̀run wọ́n parí gbogbo sí ájì tán ní ọ̀ǹdì thirteen ah, wọ́n wá wò pé bó ṣe dọ̀ǹdì fifteen ọ̀rẹ́ ah, ẹ ti wo mo sì ní àǹfààní àti ṣe umrọ̀ o hali yajuzu lahu an ya'tamir na'am jaza lahu an ya'tamira munfasila eléyìí dúró báwọn àti parí hajj al-qiran hajj al-mufrid mm, al-ifrad mm, ẹlẹ́ẹ̀kejì ó ní al-qiran sí ànábì wá ṣe ewu ànábì ṣe ń bẹ̀ àbọ̀ al-qiran yìí àyíkúrínà lè hajjù bayna al-hajji wàlẹ̀ ọmọrọ́tì òun náà ni kọ́dọ̀ pé ńgbà téèyàn dé ní kóòtù yẹn tó gbé ìrọ́mù tán in ti ń wílẹ̀nu wípé labbaika Allahumma umratan wa hajjan ọlọ́run ọba mi o mò ń gbé ìrọ́mù yìí fún ọ láti pa umrọ̀ àti hajj pọ̀ fún ọba àdẹ́dà lórí àjò ìkan àtàsọ̀ kan tí mo wọ̀ yìí. so yóò mọ̀ wá bọ̀ yóò mọ̀ sí kí ni o yóò mọ̀ bọ̀ àníyàn ti dúró bá yóò mọ̀ kí ló mọ̀ ṣe bí ṣe ń bọ̀ لبيك اللهم لبيك تصغير لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك كبر mọ́ káàkiri ó تلبية yóò sọ bùtẹ́lbíyà nígbàwó ọ̀rọ̀ kejì tó bá rí ilé gangan ẹ̀tọ́ bá rí mọ́sálásí ṣùgbọ́n wò lè dé mi sí sáàtọ̀ pàtàkì ah, ojú ẹ̀ṣà yóò ṣe tọ̀wá fún kùdó bí ẹni àkọ́kọ́ náà ṣe kí ni o bó ṣe ṣe ọnú ó sì tún ṣe sáàyù bẹ́ẹ̀ náà sọ́fà wal marwa hmm. ó sì lè mọ́ṣe ń dáná kọ́ àkọ́rọ̀ rẹ̀ kò ṣe sáàyù bẹ́ẹ̀ náà sọ́fà wal marwa òun ìnáà sì rẹ̀ kò gbọ́dọ̀ bọ́ sọ́ọ́lẹ̀ títí ẹ̀ náà fi bíjọ́ yóò mọ̀ ìnáhárì ojú ẹsẹ̀ tó bá dijọ́ kẹjọ yóò kọrí sí mìnà yóò sùn mìnà mẹ́júmọ́ mọ́júmọ́ tó sùn ọjọ́jọ́ àrọ̀fà àwọn ọjọ́ àrọ̀fà yóò kọjá àrọ̀fà ní ẹ̀lẹ́ta ó dá àrọ̀fà yóò kó mẹ́rin tọ́rọ bá ti wọ̀ yóò mọ̀ ní mùsùlùmí mùsùlùmí ni ó sùn yóò lọ sọ òkò yóò fàrí yóò òun àhán òun wá yàtọ̀ sí ìfọ̀rọ̀d pẹ̀lú pé hadiyu ń bẹ lọ́rùn tiẹ̀ hmm. yọ pẹ̀rẹ̀ fọlọ́ ni ọ pa ṣáàtún àwòṣubú ìbádánà tí àwòṣubú kọrọ tí yọ pa àgbò kan fọba dẹ́dà àgbò kọ̀wà àtàṣe bí èèyàn ṣe máa ṣẹ̀rẹ̀ òǹgá ń yóò bóyàn ń bẹ yóò fáwọn aláìní ń bẹ yóò pẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí ó wà á pa yìí òun ló fi yàtọ̀ sẹ́ni ti tìkí ni o ẹni ti àkọ́kọ́ òun náà tó bá jẹ́ pé ó fẹ́ lọ ṣe tọ̀wáfùlì hajj sáńgbé tọ̀wáfùlì ìfádọ̀ yóò kọ̀rí sí maka yóò tọ̀wáfùlì ìfádọ̀ tí ó bá tí ì ṣe sáájú bẹ́ẹ̀ sọ́fà lọ́rọ̀ wà níjọ́ kìnìún náà yóò ṣe wá sí padà tó jẹ́ sì ti ṣe kò ṣe kò nídìí ẹ̀ fún ma àwa ń bọ̀ èyí òun náà wà wà báyìí títí tó bá ti di pé ó ti wà tọ́wáfìlì fábọ̀ tọ́wáfìlì fábọ̀ àti sáyù tọ́wáfìlì sí sáyù yóò àbúrálẹ̀ kọ parí sí ájìmù lẹ́yìn pé ó ní tọ́wáfù mi ati bàbá tí náà tí wọ́n bá ń lọ ilé àbọ̀m̀bì tọ́wáfù òun náà parí kí ni yàtọ̀ ti àti tí ẹni o yóò pa ẹran kí ló fa ẹran tí yóò pa nítorí pé ó ti múrọ̀ bọ̀ náà kí ni o inú hajj nínú sáfárù ẹ̀yọ kankan náà hmm. ó di méjì ẹnì kẹta ó ní ẹ̀ńtọ́ hajjá hajjá tàmàtúàn hajjá mùtàmà hajjá hajjá so tamattu'an wà sọ́rọ̀ mutamatti'an bi hajjihi ẹn tó o ó gbé ìrọ́mù fún wúmúrọ́ lákọ̀ọ́kọ́ ó ṣẹ̀ gbé ìrọ́mù fún ọ̀parí wúmúrọ́ lódìdí tó sọ́ọ́lẹ̀ bóò ni ó ṣe ṣe yọ́ ma bọ̀ ti dé umratan mutamatti'an biha ila al-hajj ọ̀rẹ́dà mo gbé um, ìrọ́mù ìfọ́ láti ṣe umrọ̀ fún ọ ṣùgbọ́n tí bá parí umrọ̀ ìtàn ń bọ̀ sọ mí lẹ́ o tí ń tún dára alé padà yìí ṣẹ̀ṣẹ̀ wà gbé ìrọ́mù ìgbà fẹ́ ṣe ájì ṣùgbọ́n àti ájì àti múrò fẹ́ ṣe ṣùgbọ́n mo fẹ́ sòpin àláàrin méjèèjì yọ màá bẹ̀rẹ̀ sí ṣe làbáyíkà tó bá ti parí hàn gbọ́dọ̀ sọ máa لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد لبيك إن الحمد لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بومبات دمكة torílé yóò sọ̀pù tẹ́lbíyà yóò bẹ̀rẹ̀ umúrọ́ pẹ̀lú kíní o tọ̀wáfù lẹ́yìn rẹ̀ yóò lọ ṣe sáyù bẹ́ẹ̀ náà sọ́fọ̀ wàlùmọ́rọ́wà ẹlẹ́sìn bá parí umúrọ́ tán yóò yàn náà aka méjì ní mọ̀kọ́mù Ibrahim tí wọ́n bàrá yè ẹni wù àmọ́sálásí mọ́tẹ́yàn mọ́lẹ̀ mọ́tẹ́ wọn tẹ̀ wọn náà hmm. ó ní kí a ti yàn náà lọ rèé gẹrun rẹ̀ tàbí kọ́ fárí rẹ̀ ìdánwò méjèèjì ojú ẹsẹ̀ yọ wà bọ́ sọ́ọ́lẹ̀ tó bá múyàwó wá tí àwọn náà bá ṣe irú tàmẹ́tù tó ṣe wọ́n lẹ́tọ́ àti máa súnmọ́ra wọn yọ bọ́ sọ́ọ́lẹ̀ yọ bọ́ lọ́fíńdà yọ bọ́ nǹkan yọ mọ̀ sí bọ́fẹ́ gé ìkànnì yóò kì kaná bí ẹni tí àwọn náà jọ wà ń lé ẹyọ òun ni gbẹdẹmukẹ hmm. tó bá nígbà sọ wípé ọ wà fún tó ti wá di yawmu sáàmì ọjọ́ kẹjọ nínú Dhul Hijjah yóò wà gbé ìrọ́mù padà níbo ni ó tún ti gbé kìí ṣe pé yóò padà lọ́mọ ìkọ́tù o yóò gbé ní ààyè rẹ̀ tó wà ní mẹ́ka lè rọ̀ wà náà ni. nínú òtẹ́ẹ̀lì. nínú òtẹ́ẹ̀lì bàbá kan fún bàbá. wọ́n ti jẹ̀kọ́ gbalẹ̀ ni wọ́n sì ti ra lé mẹ́ka ni ìbẹ̀rẹ̀ náà ni ó ti gbé. kí ló dé tí o fi ń pè ọjọ́ kẹjọ yóò mọ̀ tẹ́lẹ̀wíyà tó pé ọjọ́ ni wọ́n máa fi gbáradì ilẹ̀ fún yóò máa arọ́fà àti mìnà wọ́n máa fi rọ omi ni omi tí wọ́n máa mu mìnà dá gẹ́gẹ́ bí ìdí àbà lóko aníbi tá ń pè ní diaba ìdiaba ìlànà bọ́sọ̀ wá kọ́ tàbádóko káwà máa sọ tó kú sọ́run tá a bá fẹ́ dáná ìdiaba ìnáwó láti kíchìn ibẹ̀ láti máa dáná ti mú lọlé tá a fẹ́ tọ́jú ìdiaba ìlànà máa tọ́jú ẹ̀sìn á máa lọ́nú oko ìdiaba náà ni ó dàbí bójú ò bá dé lóko á sàré wá sí ìdiaba á máa sinmi bẹ̀ mìíràn yìí òun ni á lọ rèé sùn ní ọjọ́ kẹjọ mọ́júmọ́ ọjọ́ kẹsàn-án mìíná ìlà àgbà lọ sí àrọ̀fà àrọ̀fà lágbà lọ mùsàlìfà tá a bá kó mẹ́ta mìíná láwà á padà sí tá a ti máa ju òkò fúnjọ́ mẹ́ta fẹ̀ǹtì ọ̀bà kánjú fúnjọ́ méjì fẹ̀ǹtì bá ń kánjú kí ni jọ́ méjì ọ̀hún àbọ̀ lórí eléyàn ẹni tó bá ti gbé ìrọ́mù padà níjọ́ kẹjọ yìí yọ́ lọ rèé sun mìíná tó bá ti ń di àárọ̀ wọ́n kọ̀rí sí àrọ̀fà bákan náà yìí ìrọ̀lẹ́ tọrọ bá ti wọ́n bọ̀ sí Muzdalifa wọ́n lọ rèé sọ alákọ́bátù alìkúbúrọ́ níjọ ọdún yọmùnárì wọ́n pẹ̀ran ọ̀nà ẹran bẹ̀rọ̀rùn tiẹ̀ náà hmm. òun àti kílòkọ̀ ẹjọ́ papọ̀ kọ́ọ̀rínù wọ́n papọ̀ mẹ́ọ̀ lẹ́yìn ìgbà náà àwa ń bọ̀ àwa àwa òun tiẹ̀ yóò ṣe sáyù nítorí pé umrọ̀ rẹ̀ tó ti parí ẹyọ kan ìbádà kan nìyàn hmm. hajj rẹ̀ yóò tọ̀wáfù lè fàábọ̀ tọ̀wáfù hajj àti òun sáré bẹ́rẹ̀ sọ́rọ̀ wà bẹ̀rẹ̀ lọ́rùn tí ẹ o ṣe wá ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹn tó ṣe hajj tó jẹ́ pé ìfúrọ́dù ló ṣe tó dájì nìkan ṣe ẹn tó ti hajj àti umrọ̀ bọnú ara wọn àtẹn tó ṣe umrọ̀ tán tó ṣe sùúrù tó ṣe hajj tán tó tó ṣẹ̀ṣẹ̀ wá sí ájì tí gbogbo wọn bá ń lọ lé gbogbo wọn ó sì tọ̀ wá fúlù wàdáyé o gbogbo ṣe wánu àdíìsì abúlábìnà Abbas anábì ní kóńkálukú yín kọjá ọjọ́ pé tí ó ṣe kán ìmáka kò ní kó yípo lé ẹmbàṣì hajj tọ́dájì nìkan sí àbá ti umrọ̀ àti hajj lọ papọ̀ lẹ́ẹ̀kan kan náà àbí ọkọ́kọ́ parí umrọ̀ tán ọ̀sẹ̀ tó wá sí hajj tí wọ́n bá lọ lé wọn ṣùgbọ́n ń bá wá láti ìlú rẹ̀ tó ṣe umrọ̀ nìkan tọ́wọ́ apari umúrọ́ tán tọ́fẹ́ máa lọ lé kò ní tọ̀wọ́ áfúlùwàdá ìlọ̀rún o tó bá wù ú tó wò pa àsìkò tó wà jẹ́ ǹtẹ̀ tó fi ṣèbẹ́ lọ́hùn ṣùgbọ́n ká pẹ̀lú ẹ̀kẹ́ bẹ́rẹ̀ ha tí ilé ah, ẹ̀wò tí màá mí ti flight ní mísẹ̀ o màá change booking mi ni o ìdí tọ̀wọ́ áfúlùwàdá yìí tó sì wá ṣe umúrọ́ kò sí tọ̀wọ́ áfúlùwàdá yìí fún kíni o fún umúrọ́ jẹ̀mọ́ra àwọn kan sì tún kó àwọn èèyàn lẹ́yìn wọ́n tún lọ sásàfà àti mẹ́rùwà jẹ̀mọ́ àwa bọ̀ asọ́fà wà lùmọ́rọ́wà yìí ó ní àwọn ọ̀rọ̀ kan nú sàmẹ́sọ́rọ̀ àtàmọ́ sáì ìbáàdà mùsẹ̀kílà nǹkan o kìí ṣe ìbáàdà tọ̀ dádúó wípé mo fẹ́ ṣàdúà jẹ́ lọ sẹ́sàfà tí wọ́n rà bá ṣe máa ń ṣe tọ́ no yìí máa kọ́ jẹ́ pé ọwọ́ ẹṣẹ́ pẹ̀lú ájì àbẹ́ ẹṣẹ́ pẹ̀lú umọ́rọ́ ṣùgbọ́n mo wá sínú fínà mo fẹ́ lọ sẹ́sàfà tí wọ́n rà àì máa ṣe bẹ́ẹ̀ o ibẹ̀ ni ó fàtọ́ yẹ pé òun ní fún sátọ́ pọ̀ èèyàn máa ń ṣe ọlọ́run ọba sì yọ ìmọ́ra kúrò fún wa bó ṣe bẹ̀rẹ̀ sọ̀fà báyìí kèétí tó ti bẹ̀rẹ̀ só kọ́tọ̀ ló wà láti máa ṣe ń tò ibi ó ní ọ̀rọ̀ tó rinlẹ̀ jù yàtọ̀ sọ́rọ̀ ànífà ọ̀rọ̀ tó rinlẹ̀ jù ni o pẹ̀lú lérí láì ní o salawatu rabbi wa salamuhu alayhi àwa ń bọ̀. ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a wá sọ yìí ìwo ló dáa jù àwọn àfáàfà mara wọn lọ́wọ́ torí kíni torí pé mẹ́tẹ̀ẹ̀ta lànàbí sí. ẹ wá o ebi ẹni ọjọ́ ọkàn àbí sẹ́ni ìpolówó tí wọ́n wá ṣe fọ́lọ́n súnmà adìkọlà àléyà alhajjá kọbùlà ṣùrù ìyí fi tọ́wà ọba dẹ́fì àdúgbì wá ṣe tí a jìbọ̀ sáájú kó tó di wípé yọ bẹ̀rẹ̀ tọ̀wáfù umrọ̀ yẹn nítorí ẹ̀ ilé fi ń sọ fún àwọn èèyàn rẹ̀ wípé gbogbo yín ti ṣe tẹ́líbíyà fọba àdẹ́dà láti ṣe hajj ẹ wá láǹfààní àti kọ́kọ́ ṣe umúrọ̀ kẹ́ tún bọ́ra alẹ̀ padà ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ àtẹnu ẹ̀ sọ fáwọn èèyàn wípé ẹ sì wá wò ó لو أني استقبلت من أمري ما استدبرت لجعلتها أمرة لما سكت لحدي bá ṣe pé mo ti mẹ́rin tí ń pa fọba dẹ́dà lọ ni mo ti mẹ́rin tí ń pa fọba dẹ́dà lọ èmi gan ìbá sì wà bọ́ra alẹ́ tí bá tí kọ̀kọ́ ṣe umuro kí tó wá ṣe ájì o ọ̀fẹ́nu sọ̀yún fara ṣe qiran ó tún fara ṣe ìfọ́rọ́dù kí wá lo fatima tí ta fi wá de dẹ́sẹ̀ já fi sahihayn min hadith um al-mu'minin aisha radhiyallahu ta'ala anha arda wa li kharajna masala salam fi hajjat al-wada fa minna man alla bil umrati wa minna man alla bil umrati wal hajj wa min bi umrati wa hajj wa hajjati wa minna man ahalla bil hajj wahda ajáde ní mẹ́dínà pẹ̀lú àrùsà sàlám ní ajé ìtànà ìṣètò ìdágbére fáyé náà tọ́jọ́ pé ń ní ọlọ́run bá mi ò lọ sí hajj àti umrọ fún ọ yìí sì kọ̀kọ́ bọ́rọ̀ tí ń bá parí Ọmọ. ìbẹ̀nu wa lẹ́n tó sọpọ́ ọlọ́run bá ah, ah, umrọ mọ̀ bọ́ àṣẹ sọ́lọ́lọ́ àṣálà tá a bá wá jọ a rí wípé ìkan bá ní sọ́wọ́ ní ni o ní ìdájí nìkan sí ìfọ́rọ́dọ̀ àkọ́kọ́ ìkejì kàkíájì àti ara wọn a pẹran ní bẹ́ẹ̀nú ẹ̀ ṣùgbọ́n ìbàdá méjì ó ti dẹyọ kan nítorí pé àṣeṣáájú méjì mọ̀ tọ́wọ́fẹ̀ ọkẹ̀ náà ló gbé lẹ́yìn tọ́wọ́fẹ̀ tí ó wà tọ́jọ́ tó wá fún ìwàdá àti tàfẹ́ fi dágbèrè lé tàbẹ́tù ọ̀họ̀ iye ló tóbi lẹ́nu àwọn sàbẹ́ tẹ́ fi sọ pé a ní nígbà tó bá ní pé tá bá a ayá ti àdúnà mìíràn wà dákàrò àti nà yẹkùtù mọ̀ ní yíyan àìsù ti súnmọ́ bí àwà láà lọ sí mìíràn tó jẹ́ pé alẹ́ súnmọ́ bí ní mẹ́júmọ́ àníbí ni ọlọ́run ló ṣe dẹ̀ra bẹ́ẹ̀ fún yìí ẹ fún wọ́n ní ta ni ìmáàmù mà ló pera rẹ̀ wọ́n ní ta ni àáfàá ló pera rẹ̀ gbogbo àdúrà tó bá ti ń ṣe àbọ̀ ọ̀fẹ́ nìkan pé kọ́ máa ṣe ṣùgbọ́n bá ti bá ń ṣe kò gbọ́dọ̀ sùn mọ́bìn àdúrà èṣù ni o. Hmm. tí wọ́n bá jẹ́ sí ìmíràn lẹ́ ń ṣe àní pẹ̀lú yín ṣùgbọ́n tí wọ́n ní ìsìláàmù lẹ́ ń ṣe kò sí àdúrà ọ̀hún tí wọ́n fún yàn pé ó ṣe fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ sùn mọ́bìn ní gbogbo táìmù àdúrà èṣù ni o kọ́dà lára ń téèyàn tó fi máa tètè rí tó fẹ́ gbàgbà lọ́dọ̀ ọlọ́run kó tó súnmọ́lẹ̀ tọ́ rẹ̀ ètò mẹ́mbẹ̀ torí pé sọ́dà kọ̀ ni bó ti wá nù àdìgàbí dárè wà fi búdú ahadikum sọ́dà kọ́. so àwa ń bọ̀ jẹ̀mọ́ra àwọn nǹkan yìí ah, kádùn bí ṣùgbọ́n ẹni ìbéèrè tó bá ti wá tó bá ti kúrò ní àwọn tá a sọ yìí àdìdá. àwọn èèyàn gbọ́dọ̀ ní ìbéèrè tó yàtọ̀ sí ọ̀rọ̀ ajé àyàfi tá a bá ti ìdì a ti tẹ̀síwájú jọ́nà ìjọba ìdì láì tààlà. jazakumullahu khairan ọ̀rọ̀ járí àwọn afọ́wà pẹ̀lú rí dáadáa o dákun mo jẹ́ kẹ́ ìgbàgbé mímọ́ láìláì ó sì dàbí ìgbà tí tá a ti ń ṣe ájì gangan nígbà tí àwọn akọ́wà lẹ́yìn táwọn ń ṣe ájì bẹ́ẹ̀ ló ti rí tọ́ ọ̀nà járí pẹ̀lú rí dáadáa ẹni tó bá ní ìbéèrè kan àbí àti a fẹ́ ẹ dákun ẹ jẹ́ ká tètè béèrè pápápá torí àmì gba ìbéèrè tó pọ̀ òṣèlú sábà pọ́jọ́ ti lọ zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a lè pè wá sí nìyẹn so bákan náà zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine. seven zero zero zero nine four nine so aláǹfààní láti pè wá bóyá níbèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ hajj èyí tí àwọn afọ́ wa tí wọ́n bá ní sọ̀rọ̀ fún wọn tọ́ka béèrè. wàlékùn sàlám rọ́fìmùtìlá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni ẹjọ́

ọ̀rọ̀ eyi eyi èyí ò o kò tiẹ̀ bá mẹ́ka kò tiẹ̀ bá tán rárá níbi kankan ara ń sọ náà nà ọ̀tọ̀ ní táwọn èèyàn wá lọ ṣùgbọ́n ìdájọ́ tẹ̀yìn lọ́tọ̀ á máa sọ. Hmm. naam. wa wa rahmatullah. ẹ orúkọ mi ni báwo ni ìdájọ́ rẹ̀ nínú ájídì lọ́fà. pẹ̀lú ògùn ọlọ́run kò ní pọ́blẹ́mù kankan kò ní kírun kò sì ní sí ìṣètò wàáfù títí ó fi parí gbogbo tọ́lájú ìṣe ní òṣè oní ọwẹ́ yọ lọ mìíràn wọ́n jọ lọ àràfà ni yọ wọ muzalifa gbogbo nǹkan tó ní ọmọ ṣe inú nǹkan ní oníṣe kò sí ìṣètò wàáfù kò sì ní tìlàwà Qur'an. zero okay naam hello ẹ ti wọlé kí lorúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè wá. ẹ̀jẹ̀ ẹ bá wa fi nọ́mbà yín lẹ́gbẹ̀ẹ́ ní ètò ẹ̀jọ́ tàbí pẹ̀lú lẹ́yìn. zero nine zero six mhm. naam. hello. wàlẹ́kùn sàlámù rahmatulah sọ àwọn ọ̀bá ní ẹ̀sán olóore fọ́lájẹ́ kárí wọn pẹ́. Àti obìnrin sáàbẹ̀rẹ̀ àwọn bẹ́ẹ̀ náà ọlọ́ba ọ̀sán ilẹ̀ tó lóore. Ẹ máa bá níbi tó yẹ pẹ̀lú àṣẹ ọlọ́run. Ọkàn tí náà balẹ̀. Ìlọ́sọ̀rọ̀ láti mọ́níyà. Sẹ́yìn. Ẹ̀dọ̀ nǹkan tó fẹ́ bèrè nípa pé ìrántí ni pé bóyá àwọn ẹjọ́ lọ kẹ́ tó wà wò pé òun fẹ́ mú ìyá òun lọ. Tẹ́lẹ̀ pé ìyá yẹn ti wọ sí sẹ́rúsì, wọ́n ti ní pé bí ìpèníjà orúnkún. Ẹjọ́ tó ọmọ tó fún lọ yẹn ló máa bá wọn ti ṣe àìsí Bílẹ̀ sọ́run kìí ṣe pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ń táwọn àgbàlagbà gbogbo owó èsì rọrùn ó ti wà ń bẹ̀. Ẹ̀kẹ̀kẹ̀ tí ó gbé wọn ní ibi ọkọ̀ ó ti gbé wọn ní tẹ́ mọ́tọ̀ wá fù. Ẹ sọ dáadáa ẹni tọmọ wọn lówó lọ wà láì sí owó ni kò ní múṣkìlà kan Baraka lọ fi. lọ láyọ̀. zero zero zero nine four nine. So ibi tí a pè wá sí Now. Hello, à ń gbọ́ yín. Ẹjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ìlọ́wọ́ bàbá wa. Àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ káàdé fẹ́ pé wọn ó lọ pàdé wọn tí wọ́n tó máa ṣàkàkà tí wọ́n fẹ́ sì láàmú àti wọ́n kà wọ́n sèyìn láti ṣàlùfẹ́ ìdí ajíláṣí. Bàbá ẹ̀ mà ní ìdààmú kọ̀mọ̀sí inú ìsìláàmù hmm. sábàkà náìtì àárínú kùránì àárínú ẹ̀ ẹ̀ wípé ṣèyítọ́n kò ní pọ́blẹ́mù pẹ̀lú ọmọ nàbí adámọ̀ tí bá ń sún mọ́ lọ́hùn yóò mọ̀ sọ pé sọ ti mú délé náà hmm. ẹ̀ẹ́mẹ́yẹ̀ yẹn lè ṣútí kí ọ̀bẹ bàpò rẹ̀ ti fi ń kóṣẹ́ lọ́dọ̀ ọlọ́run òun kàn ń sa ogbó dáadáa jọ ọbẹ̀ ní sí ń jò dálẹ̀ ọlọ́dàkùsànú wa o ọlọ́dàkùsànú wa o ọlọ́dàkùsànú wa o ọlọ́dàkùsànú wa o ẹ̀ fún wa mọ́ o dákùnjẹ́ agbọ́ yé o tàbá gbọ́ yé tán lẹ́sù sí jìnà sí a o ìjò sí aláǹfààní láyé àkàlìkì a máa o. ẹ pẹ̀lú padà zero nine zero six two zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine. Now. وعليكم السلام ورحمة الله وبركاته náà gangan ọ̀bà wa gbọ́ èyí ìwé tó bẹ̀yẹ̀ ti gbọ́ yìí lẹ́yìn ó wà á kó dá sí sí àárẹ̀. ẹ máa dá sí ni pẹ̀lú ògùn ọlọ́run ẹ máa dá sí bẹ́ẹ̀ sí gbọ́ yé náà ni pẹ̀lú ògùn ọlọ́run ẹ níjọ́ tó kọ̀ fíìsì ẹ̀yìn máa tọ́lẹ́yìn ọ̀lẹ́ excuse me ẹ ti gbọ́ yé barakallahu fikum. jazakumullahu khairan zero nine zero six two zero zero zero nine four nine so a ṣe lè gba ìpè kan méjì sí i. نعم وعليكم السلام ورحمة الله وبركاته خلوك هلا هذا اواوي بلون تلمي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ọlọ́run dákun yóò wọlá ìdáníkẹsẹ̀ rẹ̀ àti ìdáníkẹsẹ̀ ìjọba rẹ̀ ẹ wà ní ẹni tí ó mọ̀ gbóló lọ́dún tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run fẹ́ lọ sí hajj ibn Allah ta'ala ní rọrùn àtayọ̀ náà Mm. Ah, ibi náà ni a ti dánidúró fún ti ọ̀sẹ̀ yìí bí ìdínláhì tààlá tó bá tún di ọjọ́ mẹ́jọ lórí ọ̀rọ̀ hajji yìí òun náà ni àwọn afọ́wọ́ tó máa bá ní tẹ̀síwájú àti gbogbo àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí àwọn alálàájì máa ń ṣe gbogbo ẹ̀ jẹ́ ká balẹ̀ so àwọn èèyàn béèrè béèrè gbogbo àwọn béèrè wa lágbára ọlọ́run so títí ọ̀sẹ̀ tó ń bọ̀ a rí ìdáhùn sí lágbára ọlọ́run lórí ọ̀rọ̀ hajji yìí bí idhnillahi ta'ala àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kárí àwọn àfáwà pẹ́ lórí dáadáa àwọn àfáwà tá a ti ń gbé wọn náà ní fadilatu sheikh Sulaiman Muhammad al-Awwal àmúdi ẹ̀yà hafidhahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ̀ kó jọ kó jẹ́ kan pẹ́ fún wa lórí dáadáa o insha Allah tó bá tún di ọjọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú kó tó di ọjọ́ mẹ́jọ náà à ń gbogbo wa pé wassalamu alaikum wa àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí àbẹ̀ ọlọ́run bá fún wọn brọ́dà wa àfa wa tí àti máa ń dárúkọ wọn tipẹ́tipẹ́ àti àwọn tọkọtaya náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala má jẹ́ kí tàn bọ́ òyìn o mọ eléyìí tẹ́ ẹ ṣe yìí kó fi sínú mizan hasanat yín lọ́jọ́ tí owó ò ní wúlò kó wá gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ wo àǹfààní eléyìí olówó iyebíye tí àwọn èèyàn ń ṣe àǹfààní látara ètò tí ẹ̀ ń dá sí yìí àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbogbo tẹ́yìn náà ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ ìbánisẹ́ fún yín o àyìn kọ̀ọ̀kan wa náà kọ́lọ̀ kó gbà níjọsìn la hawla wala quwwata illa billahi al-aliyyil والسلام عليكم ورحمة الله وبركاته